ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé gbígbé bíi ọmọ ìmọ́lẹ̀ a ó kà látinú ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹwàá ó kà báyìí pé nítorí nígbà kan nínú òkùnkùn pátápátá ni ẹ wà ṣùgbọ́n ní àkókò yìí ẹ ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí ẹ ti di ẹni olúwa ẹ máa hu ìwà bí ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ìmọ́lẹ̀ ní oríṣiríṣi iṣẹ́ rere òdodo àti òtítọ́ kí ẹ máa wádìí ohun tí yóò wu olúwa nígbà tí arákùnrin jẹrẹ dé ó jẹ́ ọmọ tí ó burú tí ó sì jẹ́ ìpáǹle tí àwọn òbí rẹ̀ bá ń retí àlejò tí wọ́n sì fẹ́ kí àwọn ọmọ wọn kí ó wu ìwà dáradára nígbà tí àlejò náà wà ní tòsí ìyá rẹ̀ á pè òun pàápàá sí ẹ̀gbẹ́ kan a sì ṣe ìlérí fún un pé tí ó bá wu ìwà bí ọmọ rere nígbà tí àlejò bá dé òun ó fún un ní owó eléyìí a tilẹ̀ máa ṣiṣẹ́ dáradára nítorí owó tí ó rọ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ ọmọ kékeré Gerard mọ̀ bí a ṣe jẹ́ ènìyàn rere nígbà tí ó dàgbà tán ní gbogbo ìgbà tí ó bá fẹ́ mú orí ẹnikẹ́ni wú tàbí tí ó ní ohun kan láti gbà lọ́wọ́ ènìyàn ó mọ̀ bí a ṣe hùwà bí ẹni rere bí a ṣe sọ̀rọ̀ bí ẹni rere àti bí a ṣe jẹ́ ẹni tí ó dára ṣùgbọ́n jíjẹ́ ẹni rere àti ṣíṣe dáradára kì í ṣe ìwà rẹ̀ nítòótọ́ bó tilẹ̀ jẹ́ wípé ó mọ ohun tí ó túmọ̀ sí láti jẹ́ ènìyàn tí ó rí bẹ́ẹ̀ nígbà náà lẹ́yìn tí ó fi ayé rẹ̀ fún Jésù Olúwa tán tí ẹni tí ó ń kọ́ ní ẹ̀kọ́ kọ wípé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀ ọ̀kan lára àwọn èso ayé rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ láti jẹ́ ẹni rere ó mọ ohun tí wọ́n ń sọ ní pàtó ó mọ̀ wípé fún òun nísinsìnyí jíjẹ́ ènìyàn rere àti hù ìwà dáradára kò jẹ́ ohun tí ó yẹ kó jẹ́ ìwà àjèjì mọ́ nígbà tí ó bá fẹ́ mú orí ẹni wú tàbí tí ó bá ní ohun tí ó fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan ó yẹ kó jẹ́ ohun tí yóò jẹ́ ìgbé ayé rẹ̀ nísinsìnyí nítorí ó ti gba ìgbé ayé ọlọ́run eléyìí tí ó ń sọ ẹni burúkú di rere bí Gerard ṣe bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní ìrìn rẹ̀ ní ojoojúmọ́ pẹ̀lú ìfisọ́kàn yìí láti jẹ́ ẹni rere ó rí wípé bó tilẹ̀ jẹ́ wípé lọ́pọ̀ ìgbà jíjẹ́ ẹni rere kìí ṣe ohun tí ó rọrùn fún ẹ rárá ó jẹ́ ohun tí ó ń gbé ẹ̀mí inú ènìyàn ró àti pé bí ó ṣe ń ṣe síwájú sí nínú ìgbé ayé ọ̀tún eléyìí tí ó gbà yìí láti jẹ́ ẹni rere àti ènìyàn dáradára bẹ́ẹ̀ ni ó ń tẹ́ ẹ̀mí mímọ́ nínú ọkàn rẹ̀ lọ́rùn sí i eléyìí sì wá ń túmọ̀ sí ayọ̀ ọkàn àti òkun ti ẹ̀mí fún òun tìkára rẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti gba ìgbé ayé tuntun àti ìbáptisí ti ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ sì ti ń gbé inú wa tí a bá ń tẹ̀síwájú láti máa gbé nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ àtijọ́ wa ẹ̀mí mímọ́ nínú wa kò ní ní ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ ni a ó máa kó ìbìnújẹ́ ọkàn bá ní ìgbà gbogbo eléyìí yóò sì wá kó bá wa pẹ̀lú nípa pípa ayọ̀ inú wa lára àti kíké okùn ẹ̀mí wa kúrú. ṣùgbọ́n bí a bá ṣe ń rìn ní ìfisọ́kàn ìgbé ayé tuntun eléyìí tí a ń gbé yìí nípa jíjẹ́ ẹni rere jíjẹ́ olódodo àti jíjẹ́ olótìtọ́ ẹ̀mí mímọ́ nínú wa yóò máa kún fún ayọ̀ ní ìgbà gbogbo ayọ̀ olúwa yìí nínú wa yóò kún ọkàn wa pẹ̀lú ayọ̀ àti òkun máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé ayọ̀ olúwa òun ni òkun rẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ tí ò ń sọ àti àwọn ohun tí ò ń ṣe kí ó jẹ́ ìtẹ́wọ́gbà ní ọwọ́ olúwa èyí ni orísun ayọ̀ ọkàn wa àti àlàáfíà àdúrà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run mò ń rìn nínú ìgbé ayé tuntun mi mò ń wo olúwa nínú ohun gbogbo mo sì ń so èso púpọ̀ nínú iṣẹ́ rere àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a láti inú ìwé timothy kẹ́ni orí kẹ́ni de orí ìkẹta first timothy chapter one through chapter three ẹ máa bá wa kà lọ. ìwé kìíní paul sí timothy timothy kìíní orí kìíní. Èmi Pọ́ọ̀lù, òjíṣẹ́ Kristi Jésù nípa àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti ti Kristi Jésù ìrètí wa ni mò ń kọ̀wé yìí sí Tímótì ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa kí ó máa wà pẹ̀lú rẹ. Nígbà tí mò ń lọ sí Mẹsidóníà, mo gbà ọ níyànjú pé kí o dúró ní éfésù kí o pàṣẹ fún àwọn kan kí wọ́n má ṣe kọ́ ènìyàn ní ẹ̀kọ́ tí ń ṣini lọ́nà kí wọ́n má jókòó ti àwọn ìtàn tí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti ìtàn ìrandíran tí kò lópin tí ó máa ń mú àríyànjiyàn wá dípò ẹ̀kọ́ nípa Ọlọ́run tí a mọ̀ nípa ìgbàgbọ́ ìdí tí mo fi pa àṣẹ yìí ni láti ta ìfẹ́ àtọkànwá jí nínú rẹ pẹ̀lú ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ tí kò lẹ́tàn àwọn mìíràn ti kùnà nípa irú èyí wọ́n ti yí padà sí ọ̀rọ̀ asán wọ́n á fẹ́ máa kọ́ni ní òfin bẹ́ẹ̀ sì ni wọn kò mọ ohun tí wọ́n ń sọ ohun tí wọ́n sì ń sọ pẹ̀lú ìdánilójú kò yé wọn a mọ̀ pé òfin jẹ́ ohun tí ó dára bí a bá lò ó bí ó ti tọ́ a mọ èyí pé a kò ṣe òfin fún àwọn ènìyàn rere bí kò ṣe fún àwọn oníwàkiwà àti àwọn alágídí àwọn aláìbọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn oníbàjẹ́ àti àwọn aláìbìkítà fún ohun mímọ́ àwọn tí wọ́n máa ń lu bàbá àti ìyá wọn àwọn àgbèrè àwọn ọkùnrin tí ó ń bá ọkùnrin lò pọ̀ àwọn gbọ́mọgbọ́mọ àwọn onírọ́ àwọn tí ó ń búra èké àti àwọn tí ń ṣe àwọn nǹkan mìíràn tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó dára gẹ́gẹ́ bí ìyìn rere tí a fi lé mi lọ́wọ́ ìyìnrere ọlọ́run ológo tí ìyìn yẹ fún mo dúpẹ́ lọ́wọ́ kristi jésù olúwa wa ẹni tí ń fún mi ní agbára mo dúpẹ́ nítorí ó kà mí yẹ láti fún mi ní iṣẹ́ rẹ̀ èmi tí ó jẹ́ pé tẹ́lẹ̀ rí mo kẹ́gàn rẹ̀ mo ṣe inúnibíni sí i mo tún fi àbùkù kàn án ṣùgbọ́n ó ṣàánú mi nítorí n kò mọ̀ọ́mọ̀ ṣe é nínú àìgbàgbọ́ ni mo ṣe é ṣùgbọ́n oore ọ̀fẹ́ olúwa wá pàpọ̀ jù lórí mi àti ìgbàgbọ́ àti ìfẹ́ tí a ní nínú Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ yìí ó dájú ó sì yẹ ní gbígbà tọkàntọkàn pé Kristi Jésù wá sínú ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là èmi yìí sì ni olórí àwọn ẹlẹ́ṣẹ̀ ìdí tí ó fi ṣàánú mi nìyí pé èmi ni Kristi Jésù kọ́kọ́ yọ́nú sí ju ẹnikẹ́ni lọ mo wá di àpẹẹrẹ gbogbo àwọn tí wọn yóò gbà á gbọ́ tí wọn yóò sì ní ìyè àìnípẹ̀kun kí ọlá àti ògo jẹ́ ti ọba ayérayé ọba ìlú ọba ìrí ọlọ́run kan ṣoṣo láé àti láéláé àmín. timothy ọmọ mi ọ̀rọ̀ àṣẹ yìí ni mo fi lé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì sọ nípa rẹ̀ tí mo fi yàn ọ́ pé kí o ja ìjà rere pẹ̀lú agbára àṣẹ yìí o fi ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere jà àwọn nǹkan wọ̀nyí ni àwọn mìíràn kọ̀ tí ọkọ̀ ìgbé ayé ìgbàgbọ́ wọn fi rì irú àwọn bẹ́ẹ̀ ni Híméníù àti Alẹ́kisándérù àwọn tí mo ti fà lé Sátánì lọ́wọ́ kí ó lè bá wọn wí kí wọ́n má ṣe sọ̀rọ̀ àbùkù mọ́. Tímótì kínní orí kejì nítorí náà lákọ̀ọ́kọ́ mo gbà ọ níyànjú pé kí o máa tọrọ nínú àdúrà kí o máa bẹ̀bẹ̀ kí o sì máa dúpẹ́ fún gbogbo ènìyàn fún àwọn ọba àti fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga pé kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí a máa gbé ìgbé ayé bí olùfọkànsìn àti bí ọmọlúwàbí irú àdúrà báyìí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa. ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn rí ìgbàlà tí ó sì fẹ́ kí wọ́n ní ìmọ̀ òtítọ́ nítorí ọlọ́run kan ni ó wà alárinà kan ni ó sì wà láàrin ọlọ́run àti ènìyàn olúwa rẹ̀ ni Kristi Jésù tí òun náà jẹ́ ènìyàn tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn èyí ni ẹ̀rí pé ọlọ́run ṣe ètò pé kí gbogbo ènìyàn lè ní ìgbàlà nígbà tí àkókò rẹ̀ tó. òtítọ́ ni mò ń sọ n kò purọ́ pé ohun tí a yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì sí ni pé kí n jẹ́ olùkọ́ni fún àwọn tí kìí ṣe Júù nípa nǹkan tí ó jẹ mọ́ ìgbàgbọ́ àti òtítọ́ Ọlọ́run nítorí náà mo fẹ́ kí gbogbo ènìyàn máa gbàdúrà nínú gbogbo ìsìn kí wọ́n máa gbé ọwọ́ àdúrà sókè pẹ̀lú ọkàn kan láìsí èrò ìbínú tàbí ọkàn àríyànjiyàn bákan náà kí àwọn obìnrin wọ aṣọ bí ó ti yẹ aṣọ tí kò ní ti ènìyàn lójú kí wọ́n ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n má ṣe di irun wọn ní aláràbarà fún àṣehàn kí wọ́n má ṣe kó ohun ọ̀ṣọ́ bíi wúrà àti ìlẹ̀kẹ̀ tàbí aṣọ olówó ńlá sára ṣùgbọ́n kí ọ̀ṣọ́ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere bí ó ti yẹ fún àwọn obìnrin olùfọkànsìn obìnrin ní láti máa fi ìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìtẹríba n kò gbà fún obìnrin láti jẹ́ olùkọ́ni tàbí láti ní àṣẹ lórí ọkùnrin kí obìnrin máa panumọ́ ni nítorí ádámù ni a kọ́kọ́ dá kí a tó dá éfà kì í sì ṣe ádámù ni a tàn jẹ obìnrin ni a tàn jẹ tí ó fi di ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a ó gba obìnrin là nípa ọmọ bíbí bí àwọn obìnrin bá dúró láì yẹsẹ̀ nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà ìkóra ẹni ní ìjánu. Tímọ́tì kínní orí kẹta òdodo ọ̀rọ̀ nìyí bí ẹnikẹ́ni bá dàníyàn láti jẹ́ olùdarí iṣẹ́ rere ni ó fẹ́ ṣe nítorí náà olùdarí ní láti jẹ́ ẹni tí kò lẹ́gàn kò gbọ́dọ̀ ní ju ìyàwó kan lọ ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ọmọlúwàbí ẹni tí ó fẹ́ràn láti máa ṣe ènìyàn lálejò tí ó sì fẹ́ràn iṣẹ́ olùkọ́ni kò gbọ́dọ̀ jẹ́ ọ̀mùtí tàbí ẹni tí máa ń lu ènìyàn ṣùgbọ́n kí ó jẹ́ onífaradà kò gbọ́dọ̀ jẹ́ alásàn tàbí ẹni tí ó ní ọ̀kánjúwà owó ó gbọ́dọ̀ káwọ́ ilé rẹ̀ dáradára. Dára kí àwọn ọmọ rẹ̀ máa gbọ́ràn sí i lẹ́nu tọ̀wọ̀tọ̀wọ̀ nítorí ẹni tí kò káwọ́ ilé ara rẹ̀ báwo ni ó ṣe lè mójútó ìjọ Ọlọ́run kí ó má jẹ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ kí ó má bàa gbéraga kí ó wá bọ́ sọ́wọ́ Sátánì ṣùgbọ́n kí ó jẹ́ ẹni tí ó ní ẹ̀rí rere lọ́dọ̀ àwọn tí kìí ṣe onígbàgbọ́ kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn kí tàkúté Sátánì má bàa mú un. Mm. bákan náà ni kí àwọn díákónì jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má ṣe jẹ́ ẹlẹ́nu méjì wọn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mutí para wọn kò gbọ́dọ̀ jẹ́ oníwọ̀ra ènìyàn wọ́n ní láti di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú pẹ̀lú ẹ̀rí ọkàn tí ó mọ́ a sì ní láti kọ́kọ́ dán wọn wò ná bí wọ́n bá jẹ́ aláìlẹ́gàn kí a wá fi wọ́n sí ipò díákónì bákan náà ni àwọn obìnrin láti jẹ́ oníwà pẹ̀lẹ́ kí wọ́n má jẹ́ abanijẹ́ kí wọ́n jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ kí wọ́n jẹ́ ẹni tí ó ṣe é gbẹ́kẹ̀lé nínú ohun gbogbo díákónì kò gbọ́dọ̀ ní ju aya kan lọ ó sì gbọ́dọ̀ káwọ́ àwọn ọmọ rẹ̀ dáradára àti gbogbo ìdílé rẹ̀ nítorí àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ díákónì dáradára ti ṣí ọ̀nà ipò gíga fún ara wọn wọ́n lè sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgboyà nípa ìgbàgbọ́ tí ó wà nínú Kristi Jésù mo ní ìrètí láti wá sọ́dọ̀ rẹ láìpẹ́ ṣùgbọ́n mo ń kọ ìwé yìí nítorí bí mo bá pẹ́ kí n tó wá kí o lè mọ̀ bí ó ti yẹ láti darí ètò ilé Ọlọ́run èyí tí í ṣe ìjọ Ọlọ́run alààyè òpó àti ààbò òtítọ́ kò sí ẹni tí kò mọ̀ pé àṣírí ẹ̀sìn wa jinlẹ̀ púpọ̀ ẹni tí ó farahàn nínú ẹran ara tí a dá láre nínú ẹ̀mí. E tí àwọn áńgẹ́lì fi ojú rí tí à ń wàásù rẹ̀ láàrin àwọn aláìgbàgbọ́ tí a gbàgbọ́ nínú ayé tí a gbé lọ sínú ògo. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.